onímọ̀ onímọ̀ ọba tó ga jù gbogbo ayé lọ àṣìbàlẹ̀ lọ́dọ̀ ti ní o. àṣìbà gbogbo ohun tí ẹ dá lágbìlé àṣìbà gbogbo ohun tí ẹ dá lórí àgbáyé àṣìbà pọ́wọ̀ méje ilẹ̀ méje tí ayé àṣìbà ìlú Ìbàdàn àṣẹ̀bá òkè ìbàdàn tí a ṣọdún ẹ̀ lọ́tẹ̀ ní àṣẹ̀bá olú ìbàdàn sẹ́ńtì àṣẹ̀mọ́gbọ́lẹ̀ ìbàdàn àṣẹ̀má gbogbo ẹlẹ́yẹ ìbàdàn àwa ṣèmá gbogbo ọba ilẹ̀ ìbàdàn tó ti lọ tó wà lájú ní ọ̀rọ̀ tó wákàtí àti ọ̀wọ̀ àṣèmá ẹlẹ́dàá olúbàdàn tó wà lórí oyè olùwàwá gbàdúrà wa orí tí mo fẹ́ fẹ́ kọ orí ẹlẹ́ẹ̀kan yẹn ó ti pàṣẹ.

kọ́ máa dáhùn sí mi òkè Ìbàdàn dáhùn alólè mọ́ wò bí ọlọ́mọ bí ẹ lè mọ́ kọ bí òbí ṣe kọ́ tó bá yẹ kó lè mọ́ kọ bí òbí ṣe kọ́ ni màá fẹ́ fifty thousand naira sí i.

the Aribamu of Abamu Kingdom. Mo kí Special Advisor to the Governor of Oyo State on Tourism and Culture. Àbá Ametu. tù ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ People's Congress ní gbogbo ògbò atólóye ààrẹ ọ̀nà kátàkó olùdíje Yorùbá ṣì Babájídé Tanímọ̀rú ọmọ Ìbàdàn náà ìjẹjẹ wọ̀ pé nínú káńsù ààrẹ ọ̀nà kátàkó àwọn ọmọ Ìbàdàn tó lóye bẹ́ẹ̀ wọ́n lọ bí márùn atólóye ààrẹ ọ̀nà kátàkó ni. Mo kí Mrs. Esther Oyèmọ́lá Ìyélú Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Mo á kí Chief Ronald Ike James of Esauki, Òkè Coordinator OPU Asia ní Japan ló ti wá pọ̀ tó ń Asia continent. Mo Mr. Abiola Koka. Only South American coordinator of Oòduà progressive union ó yàtọ̀ sí OPC o OPU ló wà lókè òkun OPC ló wà ní Nàìjíríà ó yàtọ̀ síra wọn o. mo kí Chief Ayọ̀rẹ́mi Akínṣípẹ̀ AP baálẹ̀ awótán Orísun Ìbàdàn àwọ́tọ̀ orísun ìbàdàn ó kí àdéhàjì nureni ọládẹjọ ẹ̀ka àwọn baálẹ̀ àwọ́tọ̀ orísun ìbàdàn ó kí àdéhàjì ọlálẹ́kan ìka ìkáfà ìkẹfà lélẹ̀ ìkáfà lọ́kàn yìí ìkẹfà baálẹ̀ àwòtán àwòtán ti ìbàdàn. Ṣèbíṣákà Olúbòde Baálẹ̀ ọ̀fọ̀ Olúbòde Ọ̀bàjì Teslim Abíọ́dún Olúbòde Chief Olúwadé Adéríbigbé ọlọ́jà Bòkì ilẹ̀ Ìbàdàn Bòkì gbogbo yín o wọn á kí gbogbo national coordinating council àti national executive council fẹ́ wà lórí ìjókòó. mo kí mọ́gàjì abúlé atẹ́rẹ́ tó wà lórí ìjọba mo kí yín o mo kí gbogbo national coordinating council àti national executive council tẹ wà lórí ìjókòó mo kí gbogbo Ọ̀yọ́ state OPC tí wọ́n gbà wá lálejò mo wá kí gbogbo ẹ̀yin kọ́mítì ẹ̀yin department bẹ̀ wà lórí ìjókòó pátápátá gbogbo yín wọ́n ṣe. inú mi dùn wípé pákéèjì yín òkè ìbàdàn lọ́dún yìí ó yàtọ̀. ṣe eléré tó lórúkọ lápè a ní mọ instrument tó dáa tó báyìí gbàdé mo wò lọ́kàn mo ní àá instrument mo ní láyé gbé wáyé wọ́n yẹ kí owó instrument yìí kí owó wájú instrument yìí lọ mi mọ̀ ló ń dún báyìí nígbà tá a máa sọ̀rọ̀ lórílẹ̀ yìí máa sọ̀rọ̀ ó increase yẹ so lágbára Ọlọ́run ìràwọ̀ ò ní wálẹ̀ o gíga gíga là ń mọ́jọ́ wàá máa ga sí ni o ọmọ yẹn tó dẹ̀ wà ní ọ̀nọ́rẹ́bù ayé ò ní pa ọmọ yẹn lọ́wọ́ o á ga ju ibi tó wà lọ́wọ́ lágbára ọlọ́run àárín àwọn àtàláàánú ẹ̀ àárín wọn ò ní dà àárín yóò ní dàrú o orin tó ń kọ àwọn tó ń kọrin ọ̀hún àwọn màlẹ́kà tó ń kọrin ọ̀hún àwọn afọ ẹ̀ lórí kọ o orin ò ní ẹ lórí o ohun ẹ ò dẹ̀ ní há ohun ọ̀run tó máa ń dùn létí ọmọ aráyé ọlọ́run àwa fún ẹ o lọ́wọ́ adúpẹ́ with your cooperation adẹ̀dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù akeem ige fún gbogbo àtìlẹ́yìn ẹ̀ lórí ọdún yìí gbogbo ẹ̀ ní olúmọ ń bì mí gbogbo bó ṣe bá àwọn gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ torí tẹ́yìn ò bá bá gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ ò ní ló bíbà yìí gan mo dúpẹ́ lọ́wọ́ yín fún cooperation yín òfin tilẹ̀ ẹlẹ́ òfin tilẹ̀ ẹlẹ́ gbọ́tẹ́ni ẹlẹ́ni ọlọ́run ló máa ń gbọ́tì ọlọ́run àbáyé gbọ́tì yín o nǹkan tó wù yín lọ́kàn ọlọ́run á bá yín ṣe o adẹ̀dúpẹ́ lọ́wọ́ commission náà kò sí ń bí ṣùgbọ́n a ti rí àwọn aṣojú gọ́ọ̀mẹ̀ntì méjì ń bí báyìí bí politics ṣe máa ń lọ rèé àbí gọ́vọ́nà ṣe máa ń lọ rèé tí tí gọ́ọ̀mù kò bá ní interest sí ibì kan ẹ̀ eh, rí special adviser àbí special assistant wọ́n wá jókòó sílẹ̀ bí o tẹ sọ fún wọn wọn ti rí body language ẹ wọn á dọ̀dí ẹ ní torí láti protect appointment wọn ọ̀ ní débẹ̀ ó fi hàn wá wípé in one way or the other the governor of Ọ̀yọ́ state wọn support nǹkan tá a ṣe ní báyìí lágbára Ọlọ́run ìjọba wọn ò ní fọ́ o nǹkan tó wù wọn Elédùmarè àbá wọn ṣe a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí Olúbàdàn tuntun tí wọ́n kábíyèsí ọlọ́run ajẹ́kọ́ pé lórí ìtẹ́ bàbá wọn okun àti àlàáfíà ọlọ́run bíi lẹ́dìmọ̀rì á fún wọn ọgbọ́n àti òye tó máa fi túkọ̀ ọ̀bàdàn tí ò ní sí wàhálà dátùbàtà ti ṣe ẹlẹ́dìmọ̀rì á fi fún wọn. mo wá kí ọmọ wa kan tó ti support nǹkan tá a ṣe mí báyìí ẹ mọ̀ sùúrù ẹ yá tó support nǹkan tí à ń ṣe bí báyìí nínú owó tí mo ra ń gbà tí mo bọ̀ mo rí bíbọ̀ ní entrance Ìbàdàn mo ní àá ah, ah. bíbọ̀ òkè Ìbàdàn rè àwọn ọmọ wa ti upgrade o nígbà tó máa fi wọlé kọ́ndétọ̀ wa sọ pé mọ̀súrù ẹ̀yà ló ṣe àlùbáríkà ilẹ̀ Ìbàdàn Ọlọ́run àwọn fi fún ẹ o òkè Ìbàdàn á gbé ẹ́ alálẹ̀ Ìbàdàn á gbé ẹ́ ìṣẹ̀dálẹ̀ Ìbàdàn á gbé ẹ àwọn orúmọlẹ̀ Ìbàdàn á gbé apá.